right, the final paper where we go actually took her inside. A lot of things they have for inside put on Nigeria, where they make us sigh. All right, now the punch newspaper. Now let's enter um, Edo State as Oshomole. They come outside talk say once you join the APC, your sins are forgiven. Uh, e good make we talk me i no dey me i no dey lie o oh. now if you see this thing for this paper like this mm. hey you go shout say ewo osomole see wetin you talk but the truth na say in the context of the way wey im take talk am in wetin im dey try talk na say the apc na political party wey no go allow you do anyhow even if you wan do anyhow so if you dey do anyhow for dis place you come come apc because you know say Now, like this everybody they behave for this party say dem dey behave well in quote you go behave that well because you did party when and they behave well Now, waiting. be or better still if for the other party you took hand inside badness uh, and eh. you enter this party uh, we go forgive you your no sin. you see you it see can be two ways. no you see say i you see this this thing when dem carry come now mm. e just be like the time when dem carry say alhaji atiku abubakar talk say he go enrich in France. now he get waiting news story people they do to sell their paper and anybody will see this thing It go attract you yeah, because you go them. jump on top mm -hmm. but me i tell you because i watch them. i watch the alhaji back at own and now what i tell you say in the context of waiting in talk meaning say if you watch them from beginning reach the end you go agree with me but the truth be say many of us for nigeria now waiting we believe in Now we they carry and not they fight anybody o oh if you choose say na like this him talk am na wetin you wan believe no problem but me as person wey dey talk true when we say the last time when i lie na for primary school. excuse me excuse me. me and you go primary school. excuse me, me last time wey you lie. na for primary school. na people like una be our problem for nigeria. no last time wey na. the last time wey you lie na for primary school how many years ago. na you dey lie. that one na thirty something years ago challenge. no i be small pikin. which kind lie be this one na you dey lie the lie. no no no no you don vex me please. To enjoy more of these our Ogbonge videos when you just watch, press this button to subscribe on top of our YouTube page. You go love am.